وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا الله الله ẹ̀wọ̀ ṣe lẹ́yìn sọ́rọ̀. Àtọ̀rọ̀ àrùkẹ́ àti ìgbẹ̀ọ́nà òkú wà صلى الله عليه وآله وسلم وهو عليه النبي وصحاب عليه وبركي وسلينا النبي صلى الله عليه وآله وسلم قرأت في كثيرة رأيك في كايوة ترى موقع في أمبكي كارلو ní ìjẹ́ ìjọ fún bí a ṣe bẹ̀rẹ̀ kò ju bí ìṣẹ́jú márùn-ún lọ náà ni òjò bẹ̀rẹ̀ ló fi di pé a ti pè padà lọ níjọ yẹn. Bẹ́ẹ̀ lọ́gbọ́n ní ọjọ́ jóná àìdá òjò tó rọ̀ ẹni pé méje ìgbé. Sòrí èmi òjò ti rọ̀ ní ìrọ̀lẹ́ yìí gbogbo ilẹ̀ ti tutù. Kódà, nǹkí ó kọ́ fẹ́ ṣẹlẹ̀ ní pé a ní fẹ́ ṣe àkọ́ iná. Àwọn rántí pé à ní ìjẹjọ ní jẹjẹ ìkítò ló mẹ́kọ̀ọ́ tó wá bẹ̀ ìwọ̀n náà mẹ́lì kí ṣe tọ́nù kí ọmọ dìyàn ní ọwọ́ iṣẹ́ láti ṣiṣẹ́ rẹ̀. Bákan náà, ó tún dá mi lójú pé mo mọ̀ pé àwọn èèyàn wọ́n wà so bó ṣe lè wò kó mọ ẹ̀wọ̀n níṣẹ́ náà àwọn èèyàn ti dé yìí wọ́n kàn sọ pé wọ́n ní àṣẹ lọ́dún ilẹ̀ ilẹ̀ tuntun yìí ti ẹ̀kíwù so kódà bí ẹni kankan wà so tí ẹ bá ṣe àwọn màláíkà wọ́n wà á tọ́ọ̀bọ̀ pàtàkì ìdánwà tó dájẹ́ wá ní òṣìṣẹ́ pé rẹ̀kìfọ́nù wà síkà wà tí ó ń gbé ohun káàkiri so ṣẹ́kù sí ní ìlàlẹ́ rásìlọ́pù mọ́ wọ́n sọ pé nígbà tí wọ́n pín máa ń ṣe hálùkọ́ ní mọ́ṣáláṣí àwọn ní àwọn ọlọ́pẹ́ àwọn àṣìkò tó ṣe pé àwọn àṣìyẹrẹ tó jẹ́ wọ́n á bẹ̀rẹ̀ nìkan náà ni àwọn ò máa ṣe wá àtúkúra wọn kódà wọn nígbà míì mohammed ogun ni wá sọ àwọn nìkan àwọn òdì máa ṣe bẹ́ẹ̀ náà tuntun àwọn ọmọ pẹ̀lú màláìka ń bẹ ní ìtòsí táwọn ń bọ̀ ọlọ́pàá wọn ṣàfihàn lẹ́sọ̀ọ́ rẹ̀ náà tíra wọn pa tí àǹdáríkà rẹ̀ lọ níbi kìtàbù ìṣèlú náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bóun ni à ń ṣe máa ń wá ìyọ̀nda ká tó wọlé onílé sọ náà ni ẹ̀kọ́ tí al-Imam Malik lọ́wọ́ Malik ibn Anas rahimahullahu ta'ala báwo ní ti ìdáyé ṣẹ́fìrì náà. Ìgbà قال المؤلف رحمه الله تعالى حدثني مالك عن صفوان بن سليم عن عطاء بن يسار أن رسول الله صلى الله عليه وسلم سأله رجل فقال يا رسول الله أستأذن على أمي فقال نعم قال الرجل إني ما ذاك البيت فقال رسول الله صلى الله عليه وسلم مستأذن عليها وقال رجل إني فعلوها فقال له رسول الله صلى الله عليه وسلم استأذن عليها أتحب أن تراها أحيانا قال لا قال استأذن عليها Lọ́rùn ẹ̀kọ́ kan lọ àwọn ẹ̀kọ́ tí ó ga nínú ẹ̀kọ́ bí ìhánṣẹ́ lọ wọlé sọ́yà. Bóyá ọ̀dọ̀ bàbá yẹn ni bóyá ọ̀dọ̀mọ̀ lọ́yẹ̀ ni bóyá ilé onílé tọ́jú kò bí o ti lọ wọ̀ rẹ̀. àdìsí alákọ̀ọ́kọ́ tí ìwọ́n Malik tí wọ́n kọ́kọ́ mú wá ìyáhíyá àlẹ́ sí قل حدثني مالك أو صفوان بن سليم عن عطاء بن يسار أن رسول الله صلى الله عليه وسلم ó lè fi ṣe ọlọ́run sàáyẹ̀ wọ́n jù lọ́nu ọkùnrin ló wá bèèrè lọ́wọ́ rẹ̀ pàkọ́ọ̀lù ó lọ bá ike yá ọ sí lọ́wọ́ òun fi ṣe ọlọ́run àtà ọ̀gbẹ́rẹ́ àádá òmìnir ṣé máa tún máa wáyé yọ̀ǹda kí n tún máa wọlé sọ́dọ̀ màmá mi tí mo fẹ́ wọlé màá kan assalamu tó wà lẹ́yìn sí kí n wọlé tó wọ́n wà wọlé wọ́n tí mo ṣe bẹ́ẹ̀ náà fún màmá lórí. ọ̀kọ́ọ̀n alẹ́sọ̀ náà sọ́dọ̀ ní náàm bẹ́ẹ̀ ni tó bá fẹ́ wọ́dọ̀ màmá rẹ̀ ó gba ìyọ̀ǹda ṣe wọlé. kọ́ọ̀nà wọn jù ọkùnrin ló sọ pé inú máa àhásìlẹ̀ àjọ ń gbélé náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ alẹ́bìnrin bẹ́ẹ̀ ni. فقال رسول الله صلى الله عليه وسلم استأذن عليها عليك ọmọ ìgbàrò lápótó gbọ́dọ̀ kó tó wọ orí ọ̀nà sílẹ̀ ni ìyẹn ni pé bóyá wọ́n jọ ń gbénu ilé náà ni bóyá òun ní yàrá tiẹ̀ wọ́n náà ní yàrá tiẹ̀ yàrá màmá rẹ̀ wà lọ́tọ̀ yàrá bàbá rẹ̀ wà lọ́tọ̀ tó bá fẹ́ wọ́dọ̀ màmá yẹn ó ń sọ pé assalamu alaikum ṣé kí n wọlé o àlẹ́bí ni máa ṣe bẹ́ẹ̀ kódà kẹjọ máa gbé náà ọkọ̀ lọ́wọ́ ju ọkùnrin yẹn ní ilé ẹ̀kọ́ dínú wa èmi ni mo máa ń bá wọn ṣiṣẹ́ ẹni kí mo bá wọn kọṣọ mo bá wọn pabọ́ mo bá wọn ṣe oríṣi níbi nǹkan ẹni kí mo máa ń ṣe wọ̀nyí fún èmi ni mo ń tọ́jú wọn. ọ̀kan lẹ́la wọ́n fún mi wọ́n ìṣọ́ wọn ọ̀lẹ́ ọ̀sán àlẹ́bí ni ìta òhìn àlẹ́ ìyá máa wáyọ̀ ǹdàkùn tó wọlé bẹ́ẹ̀ náà. Ànábì wá ní ọ̀dà tí ò bá yí ọ àtòṣìbò an tààrọ ha ọ̀rẹ̀yà látán ṣé ó dùnmọ́ kó máa rí òhù yá rẹ̀ ní kó wọlé pẹ̀ yá rẹ̀ kó wà ní òhù kọ́ọ̀lẹ̀ náà ó ní rárá o fàkọ́ọ̀lẹ̀ lẹ́yìn ní ẹ̀hẹ́ pàtàkì àníyà ó mọ wáyọ̀ ń ní kó tó wọlé ìrìn pé ó kẹlẹ̀ kó tó wọlé ó wà tó bẹ̀rẹ̀ pé ṣé kí n wọlé tó ó lè pẹ́ kí ìyá yẹn kó ti para mọ́ sọ́kọ́ bá túra kalẹ̀ sọ́kọ́ bá wà ní òwò kó ti fi aṣọ bóra tòkórí màmá yẹn àǹtí yẹn ẹni pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n yẹn àbábúrú yẹn lónìí rẹ̀ ìpínyàn lè rí ní ara rẹ̀ òun náà ni ọrùn ọwọ́ àti ọrùn wá sí orí àti ọrùn ẹ̀ṣẹ́ rẹ̀ ọba tán bí ẹni rí o ń tí ọmọ ọkùnrin lè rí lára màmá rẹ̀ iná nìyẹn bẹ́ẹ̀ náà ni àǹtíyàn àbúrò yàn ẹ̀gbọ́n yàn bí ẹni rí náà nìyẹn àwọn kó máa wó tán màmá rẹ̀ kó máa wó tẹ màmá rẹ̀ níbi àwọn kí ẹsẹ̀ báyìí kò lẹ́tọ̀ọ́ àbí ẹ̀gbọ́n àbí àbúrò yàn àbí ẹ̀gbọ́n yàn lóbìnrin tó gbogbo àwọn nǹkan yìí lè kọ́ kí ẹ gbọ́dọ̀ kọ́ àwọn obìnrin tó èyí kà máa ń wọlé tọ obìnrin láláì ní gba ìyọ̀ǹda ẹ̀wọ̀n bí Islam ṣe ń pòtẹ́kì ìjẹ́ ọmọlúwàbí obìnrin tó náà ní gbogbo lágbàlagbà rádaràdá tí ẹ̀rù gbọ́ lórí yìí rádaràdá tí ò dáa tẹ́mọ̀ gbọ́ nìkan wọn ní ọmọ ń báyà rẹ láti pọ̀ ìgbà táwọn jọ kò lórí bẹ́ẹ̀dì ẹ ọmọkùnrin tó ṣe gàlàtì kò ní ṣe sùúrù kó tó wọlé pọ̀yà rẹ̀ tó gbúrú àwọn nǹkan yẹn abúrúláńlá ni àbíkọ́mọ ní ọmọ ìyá ìbọn àtàbúrò ń bára wọn ní àṣepọ̀ pàtó ṣe pé wọ́n fi ẹ̀kọ́ Islam láti fi lo ẹ̀kọ́ eléyìí làkọ́kọ́ alimọ́n malik alayhi rahmatullah wọ́n tó wà hajjata ni malikun alusikati indahu mọ́n malik yáyá lẹ́tọ́ bọ́lákọ́dọ̀ mọ́n malik mọ́n malik ní ọ̀rọ̀ yìí ẹnìkan tó jẹ́ onífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ mọ́n malik ni wọ́n gbọ́rọ̀ ìlọ́dọ̀ rẹ̀ abukayir ibn abdullahi ibn ashaj látọ̀dọ̀ abukayir وما عبد الله مع الشد عن بصر بن سعيد عن أبي سعيد الخدري عن أبي موسى العشعري أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلوا في شعور الله في الاستئذان ثلاث Ànábì ni tí ẹ bá ń wá ìyọ̀ǹda tó bá ní ẹwà ìyọ̀ǹda أذن لك فادخل تبع يندفو ولي وإلا فارجع تبع تبع كل يندفو فدا على يقول السلام عليكم وسلام عليكم السلام عليكم شكرا ولي ṣókè wọlé odi mélòó márùn odi méjì ọgbọ́n kankan ṣókè wọlé ọgbọ́n kankan padà gbogbo gbogbo ṣe lè kọ́lá kọjá màmá rẹ̀ náà ni ọgbọ́dọ̀ wọlé padà bẹ́ẹ̀ náà ni tí ẹ bá wá ọkùnrin lọlé náà ìyẹn ń já wọlé ọkùnrin ilé ọ̀rẹ́ rẹ kọkàn wọlé tó ti lọ já wọlé gún láláì ní láláì ní sálámà láláì ní kalẹ̀kọ́ láì ní sálámà tó wọ́n sálámà tán ó tó wá dúró ṣe kí n wọlé torí òòmù kẹtẹ nìyẹn ń ṣe lọ́wọ́ òòmù kẹtẹ ń ṣe òòmù bí ó ṣe wà bóyá ògbóra rẹ̀ wà ní kẹ́dùn ní olóòrò rẹ̀ ní tó wà ní òhò kó wá rán wọlé rán rẹ̀ kan ayé yé yé yá dákò wọlé àìlẹ́kọ̀ọ́ wò lọ́nà wọlé fẹ́lẹ̀ ọ̀ ojú wa tí ọ ààrẹ wa balẹ̀ so Islam ní àlẹ́tọ̀ sọ́nà ní kẹ́mẹ́ta náà ló rò rí tó bá ti wá gbọ́ fọ́ọ̀rọ̀ jẹ́ tó bá gbọ́ pé wọlé padà sí tó ti ń bọ̀ rẹ̀ àdìsẹ́lẹ̀ kẹta حدثني مالك عن ربيعة بن أبي عبد الرحمن عن غير واحد من علمائهم ربيعة بن أبي عبد الرحمن ولو ضر يكي يسدون القر إنه هو عفاء والتباع أن أبا موسى الأشعري يكي أبو موسى الأشعري جاء يستعظم على عمر بن الخطاب الله قد عمر ọwá sálámà ó gbá yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta oníṣẹ́kẹ́ wọlé salamu alaikum ṣẹ́kẹ́ wọlé ṣẹ́kẹ́ wọlé ṣẹ́kẹ́ mẹ́ta tó ń lọ́rọ̀ jà ó bá pẹ́ ìrìnàjò sí ẹ̀mí náà lọ. Bàtí ń lọ fa áwùsọ̀lá ọ̀rìnmọ̀ ọdún kan sọ́ọ̀lì sí afẹ́rẹ́ ìhì. Wọ́n lè wá sáré lẹ́nìí kan pé ẹlọ́bá mi ti wá, ẹlọ́bá mi lépa rẹ̀ wá. Fàkọ́ọ̀lì bàtà pèdè Umar wa ni máa lákà lámúsẹ́dì kọlù kí ló dé tó wọlé òsálámà lẹ́mẹ̀ta ọgbà yọ̀ǹda ohun tí wá wọlé mọ́ wàkọ́lá Abu Musa Abu Musa wa ni radiyallahu anhu قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل النبي صلى الله عليه وسلم مستقيم الاستئذان ثلاث ní kí wọ́n máa wá ìyọ̀ǹda gbígba ìyọ̀ǹda ẹ̀mẹ́ẹ̀ta náà ni fàínù ó dé nára tó bá yọ̀ǹda fún ọ fàríkún wọlé wọ̀ ìlà tó bá ti gbọ́ kẹ́nìkan kọ́ yọ̀ǹda fún ọ fọ́rọ̀ jẹ́ padà ó lóun gbọ́dọ̀ náà sọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ fàkọ́lá ìmọ̀ ìmọ̀ ìwá wọ̀nà ìyá ìlànà oníkalẹ̀ tó mọ tó sọ yìí yẹn kí n tó wí ta lòun náà tó mọ ta lọ́wọ́ mọ̀ pé àlẹ́rù sọ bẹ́ẹ̀ làyín lọ́mta tí ni bímọ ìyá ẹlẹ́mọ̀ ẹ̀rẹ́ tó bá wá ẹni tó mọ tó sọ yìí wá là afọ̀rìnlẹ́nà bí kẹkẹrẹ ọkẹrẹ má kí sàfọ́ wọ́n yẹ pé sẹ́nu nínú fàkọ́rọ́jà abùmúsá abùmúsá bá jáde hátà já àmẹ́jìlẹ̀sán ọwá dé ibi mẹ́jìlẹ̀sù kan ìrìn pé bí wá yìí jókòó ẹ̀sùn báyìí sáńjókòó yìí fìrìmọ́kìs ní mọ́sálásí yòókọ́ láwù mẹ́jìlẹ̀sù ànsọ́r mẹ́jìlẹ̀sù ànsọ́r gan ni wọ́n ń pè wọ́n ní kò sí tó burú níbi kéèyàn lọ jókòó ẹ̀sìn kẹtọ́ wá sọ jẹ́ta yẹn ní orúkọ tó fi báwọn tó mẹjọsí làwọn sọ̀rọ̀ ló ń pè fọkàn wọn ni ìmì àkùbárùkù ìmọ̀ràn olùwò sọ̀rọ̀ fún ọmọrùn ní òkú ọmọrùn ní ròyìn bìrìkàtọ́dì أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كما قلت النبي صلى صلاة ike ìwà ìyọ̀ǹda ẹ̀lẹ́ ẹ̀ta ni fàyìn ó wẹ̀lẹ́lá tó bá ti yọ̀nda fọ́rọ̀ yóò padà sílé kàlàfí tó ti mọ̀. onífàkọ́ọ̀lù umar wa ni wàyí lẹ́mta tí ní ìdìmọ̀ ya ẹlẹ́mọ̀ hádá tí tó bá wá ẹni tó mọ̀ nǹkan tó ń sọ yìí láàfún alẹ́ nínú bí kẹkẹ́dà máa fi kíta fún ọ ẹni máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí. wọ́n ni wàyí ń kẹ́rẹ̀ sẹ́mi ọ̀rọ̀ tó bá ti pẹ́ nìkan bá ń bẹ láàrin yín tí pé ó lọ gbọ́ ọ̀rọ̀ yìí ìjọba nàbí ń sọ tẹ́lẹ̀ yẹn ó dìde kó tẹ̀lé nìkan lọ. fàkọ́lù ẹ̀dàkùn ìfún ọmọ ìtọ́ tó rẹ̀. fàkọ́lù tó wá ní àwọn ìtọ́jú pé kọ́lù lè Abi Sa'id al-Khudri tó wá sọ fún Abu Sa'id ìyẹn tí Abu Sa'id ni wọ́n wá ni wọ́n sọ fún pé kún máa àwú wọ́n sẹ́yìn di pé ó yá pẹ̀lú rẹ̀ lọ́lẹ̀ bá tàní wọn ní kó bá lọ kọ́ bá mú sọ́rọ̀ ṣàárì tẹ̀lé e lọ lọ́lẹ̀ ṣẹ̀lì rẹ̀ kódà wọ̀kánà àbúṣà èdè àfùrọ̀rọ̀ àbúṣà èdè jẹ́ ló kéré jù gbogbo àwọn tó wà mẹ́ dàgbà abúṣà ìlú kéré jù wá ní wọ́n mọ́ kékeré yìí torí wọ́n wà ní ẹ̀yọ́ fànẹ́bì sọ ọ̀rọ̀ yẹn ọ̀kọ́ ọ̀nà náà ó wá dìde wá tẹ̀lé Abu Musa lọ fa akhbara bi dhalika Umar bin Khattab olówó sọ̀rọ̀ yẹn fún Umar bin Khattab وقال عمر بن الخطاب لأبي موسى عمر بن الخطاب وصفه أبو موسى إذ أما oníṣòro rí tí mo fi ní kọlọ lè wá ẹlẹ́rìí wá kì í ṣe pé òun kẹ́fín pé ó pòrọ ni wọ́n o wọ́n látìmì ṣùgbọ́n ọ̀ṣẹ́ ìtù mò ń bẹ̀rù ni a ń yàtà kọ́ wàlà náà sú àyàrò tó lè láàrin fún ọmọ ọ̀sẹ̀ nǹkan káwọn èèyàn máa parọ́ máa ń dẹ́bí tẹ́lẹ̀kẹ́ bá tọ̀rọ̀ káwọn èèyàn máa sọ pé ànẹ́bí sọ báyìí ànẹ́bí sọ báyìí ṣe pé tábẹ̀ ní òṣù wíyẹ̀ àwọn tó bá ti pé yẹn challenge àwọn tó lọ lè mú ẹlẹ́rìí rẹ̀ wọ́dà so ẹ̀rọ ọ̀gbọ́n kan tó láti sọ tí ànábì ọ̀wá sọ so eléyìí ni pé sọ́ábà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà fi kọ̀ ni wọ́n ẹni tí ẹ̀rọ ọkọ̀kànbalẹ̀ tí ọ̀rọ̀ wọn ni wọ́n tòun ti bẹ́ẹ̀ náà ó mọ̀rọ̀ ní òun níbi ẹni tí ó wà tó ń ṣẹ̀rí sí ọ̀rọ̀ rẹ̀ èèyàn ní fún gbàmí èèyàn lè rí ẹ̀kọ́ bá rò sí kọ̀ kí o sì wò pé ọmọ gbà fún sí kọ̀ ni àmọ́ mo sáré dì pé bóyá o lè ṣe mistake bóyá o lè gbàgbé bóyá mọ́tò bá wáyé tí bá tó wádìí tó máa ń mọ tó jẹ́ òdodo ọ̀rọ̀ tó ẹ wo báàbù tí a kà yìí ẹ wo ẹ̀kọ́ láńlá àlẹ́ kọ́ wọn àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní pírátìkì rẹ̀ láwọn sọ̀hálà lẹ́bí sọ̀rọ̀ àlẹ́sọ́lọ̀ náà ni èyí ọkọ̀ lè sọ kankan nínú ẹ̀sẹ̀ yìí bóyá ní ìtàn ni kọ́ wá jẹ́ pé ó wá parọ́ káwọn èèyàn máa jà ṣe bí nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí bó sojú àwọn èèyàn ẹ̀wọ̀n lọ́rọ̀ Abubakar Siddiq òun wà nínú ọgá pẹ̀lú àlẹ́lù àtòrúkọ ṣe ọ̀pẹ́lẹ́gbẹ́lẹ́ta yìí ìpòlótọ́lẹ́ ojú ìdírù gbólẹ̀ gbólẹ̀ gbólẹ̀ gbólẹ̀ tí ò rẹ́rí kankan mọ́ wá ó ti kó ọ̀rọ̀ ń sọ bẹ̀rẹ̀ tí máa mọ ìṣesí àwọn onífẹ̀ẹ́lú alágídí afagídí sẹ́sìn afagídí sayé bẹ́ẹ̀ tí máa mọ̀ wọ́n nù tẹ́ bá wá rí wọ́n wáyà yẹn lẹ́nu ẹ̀ wọ́n wá rí kí n tó ti ń ṣe ìgbọ̀ngàn Ah, kí ní ìgbẹ́ta kù ọ́ mo gbọ́ ẹ̀rin mùdírù kan wọ́n fi ọ̀rọ̀ àlèmọ́mù Gazali abúsẹ́yìrí mọ́mù bùsẹ́yìrí wọ́n di kẹ̀rí nínú búrúdà wọ́n ní ife wọ́n ní gbàtà nàbí lọ sí ìjẹrọ ẹ̀mọ̀ òwe lórí ọ̀rọ̀ ìjẹrọ kan náà ni ó wọ́n ní zọ́nù hàmáàmá ظلم الحمامة وظلم العنكبوت على خير البرية لم تنزج ولم تحني ó ní ó ní nítorí mo sọ pé ìgbà táwọn ẹbí yìí lọ sí yírọ́ tó ṣe yírọ́ láti Mẹ́kà lọ Mẹ́dínà ó tó wá wà nínú kòtò gọ́ọ̀rù ìrà ó ní ìtàn kan wá ń bẹ tó ṣe pé wọ́n ní ẹyẹ bà síbẹ̀ ó wá yé lẹ́yìn ìgbà táwọn ẹbí wọnú kòtò tán bákan náà aláǹtakùn tàwọn oní ọ̀rọ̀ ni tí kò rí bẹ́ẹ̀ yes àbí ìgbà tó fẹ́ mú ẹ̀rí wá ẹ̀rí bùsẹ́rí náà mú wá the government amana wa government anka buta ala khairin bariyat lam tansubi wa lam tẹ̀wọ̀n ọ̀nà náà ni náà bùsẹ́rí jẹ́rìí sí wọn ẹ̀wà wo ni búrúdà bùsẹ́rí yẹ gẹ́gẹ́ bùsẹ́rí wá ní wọ́n sídìkù fún gáárì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mùdírò oníkẹ́ náà wàsídìkù fìlgáyì wàsídìkù lámúyẹ́rìmá ó ní wàsídìkù àdẹ́sọ̀lọ́ ọ̀tọ́lọ́mù ni yẹn fìlgáàr ọwọ́ àníwò kòtò yẹn wàsídìk tani sídìkì ọ̀wọ́kẹ́ sídìk lámúyẹ́rìmá wọn ò ti rí àwọn méjèèjì àwọn kìkìrí òní wọn wà ó yẹ kò lù nà mẹ́tì rọ́ọ̀rì mílíọ̀nì ni kó làwọn sọ pé kò sẹ́nì kankan nínú kòtò tó kí òun náà ló takò ọ́ torí tẹ̀rí pé ẹyẹ yóò takò kò takò ẹ kò yé bẹ́ẹ̀ náà sì ni aláǹtakò takò tí ó ju kòtò kankan òun wá sọ fún pé Abubakar lọ́wọ́ ń àti kí ni àti Ànábì sallallahu alaihi wasallam wọ́n lè rán o ìpè ẹni tí ń tọ́ wọn tó lọ́wọ́ ń ẹwu ẹwu ìfẹ́nu ẹwu agídí ẹwọ ìwà nìfàkù tó lè ìwà àwọn yahudi àwọn tó ti pé ìhòmìnú lẹ́dẹ̀ bá dẹ̀ fìtá wọ̀nyẹ fúrú lẹ́dẹ̀ bá ẹ̀ ẹni kan náà wọ́n bí sẹ́yìn ìtọ́ bá bá ìfẹ́ ẹni tó wọ́n mú ló ti gbà lára àfa àwọn ìtọ́ adẹ̀sìn rú náà báwo àtẹ̀sìn العطاش نعم باب التجميد عن قال حدثني مالك عن عبد الله بن ابي بكر عن ابيه ان رسول الله صلى الله عليه وسلم قال ان عطش فشبه فشبهه ان عطش ان عطش ان عطش فشبهه ثم ان عطش فشبهه ثم ان عطش فشبهه ثم ان عطش إن عطر فقل إنك مظلوم قال عبد الله بن أبي بكر لا أدري أفعل الثالثة أو الرابعة نعم باب التشميت الثلاث عشر ọ̀rọ̀ nípa pé bò láṣẹ máa ń kí ẹni tó bá sín ṣe ẹ̀mọ̀ tó wọ́n tún sín ẹgbẹ́ ọ̀dẹ̀ ṣín حدثني مالك عن عبد الله بن ابي بكر من مالك قل بلغت عبد الله بن ابي بكر عن ابيه وبلغت على ابن ابي بكر ان رسول الله صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم ان عطش فشمته تي مسلمات كوياتيو ثم إن عطش فسمته تباسي أولاتيو ثم إن عطش فسمته تباسي ملكتا كوتوكي ثم إن عطش تباسي فقل قصدي إنك مدنوق في أعلى في يبقى كنز نمو فكفتي فكفتي هو قال عبد الله بن عبد الله بن البصري ولا أدري ما أبعد الثالثة أو الرابعة سنين إليك تطبع سنين يومي أبي ما تطبع سنين إليك يعني ìjọba ṣe mọ̀ nínú ẹ̀kọ́ sísìn onífẹ́ni tó sín tó bá sín ẹ̀ yóò ṣe alhamdulillah ẹni tí ó kì ní wàá ṣe yarhamukallah àdìsí wa fún ìrọ̀lọ́tọ̀ so ẹni tó tó lọ́wọ́ àti pé yẹn àdìkú mọ́ wọn òun ويفلشوا بالكم فإنسان من كاشيني يقول في الشيء والباركة ونوان على باركة لادا فإنوه الحمد لله ونوتي الدنيا رحمك الله فإنسان من كاشيني نعم أبتي بابا نتو جيالي تالو في أوروبيا نولي نولي نولي نولي نولي نولي نولي نولي نولي قال الله onígbèrèkó mu وحدثني مالك عن نافع أن عبد الله بن عمر كان إذا عطش هنا عبد الله بن عمر تبصي فقيل له يرحمك الله طبعا يرحمك الله يعني يرحمنا الله وإياكم ويغفر لنا ولكم يعني الله يكوى أتينا الله يغفر لنا so wọ́n ní ọ̀dọ́lá ìbẹ̀rẹ̀ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ìtí onílẹ̀sẹ̀ ńlẹ̀ ọlọ́run tó jẹ́ àdínsún mẹ́fù ẹ̀ ìtànẹ́sọ̀ wọ́n ọ̀sánlọ́run máa ń ṣe náà ni so wọ́n lọ àwọ̀ àìdáwọ̀ kódà èèyàn gbọ́dọ̀ ẹ̀rìkẹ́ tí abdullahi bin umar ń ṣe yìí ẹ̀rì tó jọ mọ́ àwọn àbíkáàrù àbíkáàrù tó wà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà dẹni bá tí ó di alhamdulillah wọ́n ní ìwọ àkọ́kọ́ yarhamukallah òun náà wà dọ́nà òkú yarhamukallahu wa iyyakum wa yaghfir lakum yaghfir lana wa lakum yahdikumullahu wa yuslihu balakum tó yẹ kí yóò wí gàgà nìyẹn. so wallahu a'lam. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó kọ́ sọ́nà àwọn sọ́nà ilé àbọ̀ ẹ̀yọ́ wa ṣe kìí أو قتلك أسي ها أني واسطي الحمد لله والصلاة والسلام على رسول الله قل الله وتقول لنا قصية الحمد لله لك لا نكوي باب ما جاء في السور والتماثيل أو رطوة نطاقط هي صور كان يعبونا وتماثيل التواريخ حدثني مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة أن رافع بن إسحاق مولى شفاء أخبره قال فرافع بن أبي إسحاق بن إسحاق قل دخلت أنا وعبد الله بن طلحة على أبي سعيد قل إني أبي طلحة الله أبو سعيد أو ولده أبو سعيد الخدري فقال لنا أبو سعيد أبو سعيد وصفه أخبرنا رسول الله صلى الله عليه وسلم نعم الذي صفه أن الملائكة pé àwọn màláíkà látẹ̀lẹ̀ kọlùbẹ́ta sí ìtàlà àfihàn wọ́n èyí wọ ilé tí ẹ bá gbé ìrẹ̀ ìrẹ̀ sí àmàkà tí ń jẹ́ ìrẹ̀ wọ́n mẹ́rin nǹkan tí wọ́n gbé pẹ̀lú igi rẹ̀ ìsọ́mẹ́ o rẹ̀ ìsọ́mẹ́ Naam. Ilé ọ̀sọ̀rọ̀. Kò tán Mo ní ti ń jẹ́ ìrẹ̀. Òun náà ni nǹkan tí wọ́n fi gbígbẹ́. Àbí wọ́n fi amọ̀. Nǹkan tó ṣá wà tí wọ́n lè rí. Àbí ike náà ni wọ́n fi ṣe bí èèyàn òun káàdì kan tó tẹ́ bá bá wọ́n báyìí òun náà pè ní lónìí tó wà òun jásùsà lónìí yóò jẹ́ nǹkan tó ní ìbògì ìgbẹ́ ìlú gba òkè ní dọ́ọ̀mù tó ń gbé kalẹ̀ ní sí ẹ̀dá sáyẹ̀mọ́ láwọn fi ń dísílé ọjà tó èrè náà ní gbogbo ẹ̀ kò dùgbà tó yẹ kó bá fi kóra fún mi pàdé ni àbáwọn nǹkan tí wọ́n ya fọ́tò rẹ̀ fọ́tò tí wọ́n fọwọ́ yà ni fọ́tò tí wọ́n fi ọ̀dà tí wọ́n ti kúrò ní so àfọwérò nìyẹn fọ́tò tí wọ́n snap ní àfọwérò ní. oníṣẹ́ka ishaq ó ní ishaq ó ń ṣe iyèméjì lẹ́nu tó gba ọ̀rọ̀ yìí wá ó ní àyẹ̀tú wọn kọ́ ẹ̀ abùsàì ìtàbùsàì sọ ṣùgbọ́n ya fọ́tò ní. أبي èrè وحدثنا مالك عن ابي النظير عن عبيد الله بن عبد الله بن عتبه بن مسعود انه دخل على ابي الطلع الانصاري عزه ولو ابو الطلع لا تكي اخرى من قال أولي فوجد عنده سهل بن حجر فوالد سهل بن فدعا ابو طلع انسانا ابو طلع wá pé ẹ̀rọ kan fànẹ́zà á lọ́mọkùnrin mìíràn táàsì ó wá yọ lọ́mọkùnrin yẹni pé bí ìtẹ́ kékeré kan bí kí wọ́n wá yọ ìtẹ́ kékeré láti abẹ́ ibùsùn rẹ̀. Fàkọ́lẹ̀ onípé tó fáyọ tí ó tóbi fáyọ kẹlẹ́ yọ ṣe ẹ̀bùn kí ó tóbi fáyọ tó ní pé kan yóò pò lábẹ̀ rẹ̀ ní kí o fi nǹkan àjọba fi nǹkan tẹ́ ibùsùn náà wọ́n nílẹ̀ andafi kásán wíyẹ̀ mo rí àwọn tó wọ́n nílẹ̀ àwọn àwòrán فقد قال فيها رسول الله صلى الله عليه وسلم ما قد علمت ní àmẹ́lì ti sọ nǹkan tí mo mọ̀ mo ti mọ̀ àwọn nǹkan nípa rẹ̀ tánàbí sọ pé kò dáa فقالت سهل وني ألم يقل رسول الله صلى الله عليه وسلم وشبوت النبي sọ pé إلا ما كان رقما بصوبي ìdí àwọn nǹkan tí ò burú òun náà nìkan tó bá ń jẹ́ rọ́kùnmù ẹni pé àwọn ìlà ìlà tó bá ń bẹ ń bí aṣọ kọ́ọ̀lù àbútẹ́yìndì wá ní bàrà bẹ́ẹ̀ ni wọ́n là kí wọ́n áfíẹ́bù lọ sí i àmọ́ kí n yọkù kí n rí nǹkan kan tó jọwọ́ bẹ́ẹ̀ mo lọ lọ́rùn. so èyí tí àbútẹ́yìndì yẹn tó rí gangan àyùmọ̀ àbútọ́lé ha tó rí àlàǹsọ́rí ìlà ni wọ́n kọ́ sí ara aṣọ bí kí wọ́n wọ aṣọ tó wá ní ìlà lára tòun ti bẹ́ẹ̀ náà olóhùn ọ̀fẹ́ rè àwọn ẹni àwọn tàbí òun wọn ṣe mọ̀ sí à ṣé bí ìlàlẹ́ lẹ́yìn ó ní ẹ ọlọ́tẹ̀ ọlọ́run tó mọ̀ lélà tó ń wà píọ̀ lásán tó ìlà lásán ni àwọn tọ́lé àtakò lónìí kò dàkátó wá ní àwòrán وحدثني مالك والنافع عن القاسم بن محمد عن عائشة وروى لقد يلا وعائشة زوج النبي صلى الله عليه وسلم تجي أول النبي صلى الله عليه وسلم أنها اشترت نمرقة في التصاوير قلنا نمرقة يعني في بيلو أو أولوان بندي نمرقة أنا أقول لك نجد نمرقة بيلو Bèkí ọ̀rọ̀ àwọn bílò kéékèèké, wọ́n á yí àwọn nǹkan sí láà. So, ó nígbà tí wọ́n mú wọn lérò kan lẹ́yìn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn lámọ̀rọ̀ arọ́kùnrin wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ bàtà mẹ́rin rí kọ́ọ̀nù alẹ́gbà alẹ́gbà dúró jọ́nà wọn làmú yẹ́dì kò alẹ́bí ọ̀wọ́lé. so wíkẹ́ òun ní òun fẹ́ dírẹ́sì lé kalẹ̀ fún alẹ́bí kó tó dé alẹ́bí kò dẹnu ọ̀nà wọn yọjú báyìí wọn rí kíní ẹ̀ à ní òun lélẹ̀ alẹ́bí ọ̀wọ́lé. wọ́n ní fa àrọ́kùn sí wájú yìí alukárọ̀ ó ti wá nígbà nípa lọ́jọ́ láì tilẹ̀ lọ sàlẹ́lò fẹ́rẹ̀ kìíní yìí ọ̀kọ́lẹ́ tí a rọ̀kù lọ́la wọ́n lè wò jíṣẹ́ ọlọ́run àtúbò ìdàgbà ọmọ ìtura ọ̀sọ́dọ̀ ọmọ ìkúgbò ìjèlè wọ́n ilẹ̀ ọ̀rọ̀ sórí mọ̀bẹ̀ wà lẹ́bí náà lọ́bí iná fanada àdùnnà kí ni mo ṣe ní ẹsẹ̀ ẹ̀rẹ̀ bí ìyàwó sòyìn tí obìnrin dáadáa ó ní adnox ó ní pamela adnox kílẹ̀ ṣe ní ọ̀kọ́dọ̀ rọ̀sùn mọ́ ìṣọ̀lọ́ ọ̀dọ̀sọ̀lọ́m anábì wá ní fàmàbáàlù hábi iná rọ́kọ̀ irú kílò mo lè léyìí قالت أولي اشتريتها لك مرافوني تقعد عليها وما في رأي كما ربكولي كما جوكولي وتوسدها قربي رسول الله وقال رسول الله صلى الله عليه وسلم الذي واني إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة سورة سورة يوم نقطه ìyá rẹ̀ ọjọ́ ọjọ́ gbogbo ìkìyàmà àti wọ́n ya fọ́tò yẹn sílẹ̀ tán ya àwòrán yẹn a sọ fún ọ pé àṣíwú máa kọlà kùtù àwọn nǹkan tẹ́ ẹ lọ lè yí àlẹ́lẹ́ ayé òun ẹ̀dá tẹ́lẹ̀ fẹ́ dáhùn ilé ayé tẹ́ fi ń yà ní àwọn nǹkan abẹ ní ẹyẹ ní àwọn nǹkan abẹ ní tẹ́sáyà ẹni yóò ya màálù ẹni yóò ya ẹyẹ ẹni yóò ya oríṣiríṣi tí wọ́n ṣe mọ̀ bóòlù tí wọ́n ya nǹkan sára ní rọ́pọ̀ sára pílò òun ni pé wọ́n hún pẹ̀lú òwú ni wọ́n fi òwú dísáìn rẹ̀ wọ́n fi òwú dísáìn rẹ̀ ọlọ́run àtọwọ́ pọ́yá ẹ̀mtẹ́ ìyàyẹ̀ ọ̀yá ẹ̀tọ́ dáadáa ẹ̀fẹ̀ mísìlá rẹ̀ wọ́n ní lágbára láti lè ṣe fún mccall alẹ́dùn wa sọ pé ẹnìyàn lọ́gbẹ́ ìtàn náà bí sí ìṣó ilé tí fọ́tò bá ti wà níbẹ̀ àwòrán wà níbẹ̀ látọ̀dọ̀ kólúwú ẹlmọláìkà mọláìkà ò ní bẹ̀ mọláìkà ò ní wọ̀ bẹ̀ ṣòro ní kí gbogbo tó bá wá ní ṣe pẹ̀lú àwòrán ẹ̀rí pé ní ìjọ yẹn ní ayé ànábì bí wọ́n ṣe lè yà nǹkan bí ọ̀làjú ṣe mọ nígbà wọn ni wọ́n fi yà nǹkan sára fílò yẹn ní ìsinwáni ìyẹn lè dùkú báyìí kan yá yẹn para ó ti gbé jáde ó fi pépà ní pépà ní ọwọ́ à ó là ń pè ní àwọn photographer photographic picture so àwọn photo àwọn pictures bíi táwọn èèyàn máa yá so kí o jìnà sí ní ọ̀la gbé sílé kí o yọ kó nínú léèyàn kò ní èyí ní ẹ̀rẹ́ lè ṣe kí lọ́wọ́ tó tó pamọ́ kí lọ́wọ́ tó pọ́lé fún tòun tó lè mú èèyàn ìyá fọ́tò òun náà nìkan tó bá ń jẹ́ gbọ̀rọ̀ wọ̀ ẹni pé ó di dandan tó kó o bá ṣe ò nǹkan tó bẹ́ẹ̀ ti ṣe bilakojú ní kí ọ̀fẹ́ lọ sí hajj ìrẹ́ sí international passport ọ̀fẹ́ sí passport ní school ọ̀fẹ́ sí exam ní school torí irú ìṣẹ́jọ́jọ́ ní kí ọ̀rọ̀ sí fi passport ní ọ̀yà torí ìrẹ́ ní sí ọ̀rọ̀ ayá ní òdìdí wọn bí ẹ bá ṣe léde rẹ̀ máa nítorí pé àtìwọ̀rú wọn ti kọ́ dáwọ́ kọ́dàríà àmọ́ pé kọ́dà ìlú ní ọmọ ìyá wọn kiri kọ́dà yìí fún lókùn déédéé rí fóònù náà nìkè àgbọ̀dọ̀ wọn fóònù ìyá píṣọ́ káàkiri kódà káwọn bí abọ́tò tó kò bá wọn nínú nǹkan tó tó tó lu ayé paná lè ní tí ó ti da mo náà lè máa fi fóònù ya abọ́tò kódà àwọn èèyàn kó dé kí wọ́n kó dé haram nínú mọ́ta wọ́n bá ti tọ̀wá kù lọ́wọ́ wọ́n ti bá tẹ́kì tó tó pàpàpà wọ́n bá yà á. Allah ladai kalla dari kala kala dai ke duwa yara re to di pote zile to ya wuce ton shi ton ike òun níṣẹ́ tó ṣe yí iṣẹ́ kárí ni tó tó fi di pé ìjọba sáájú padà wá tó ṣe pé àwọn ọgbọ̀nà ilé ẹ̀rọ kan mọ́ nínú haram politik picture pàtàkì ló wá tó bá ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ so eléyìí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fọ́tò yíyà gbẹ̀rẹ̀ bá ní ọ̀rẹ́fà yà kódà fótó àfáàní ìmẹ̀lẹ̀ eh, kàlẹ́ndà rẹ̀ ní kò dá ìyọ̀kà fún lé torí pé kí ni nǹkan yẹn ó lè padà di ẹbọ mọ́yẹ̀ lọ́wọ́ yàtọ̀ fún pẹ́mẹ́lá ẹ̀ka òjò lọ rẹ̀ ibi tí àwọn àfáàtì lágbára lọ tó fi lágbára lọ kò sí ní tí ó lè padà di mọ́yẹ̀ lọ́wọ́ tòtórí tó bá ti rí lọ́wọ́ pàtàkì ẹ̀yẹ́ bí i ah, ah iná ní nǹkan àkọ́kọ́ gan tó kọ́ dá ẹ bọ́ọ̀lẹ̀ lórílẹ̀ ayé ọ̀rọ̀ fọ́tò ni ọ̀rọ̀ àwòrán ni tó àwọn tí wọ́n láti gbọ́ rí àwọn tó ń ṣẹ̀mí lásìkò mẹ́rin ló àwọn èèyàn rí àwọn àpá dáadáa àwọn èèyàn ti lọ pé àgbà ah, tí wọ́n kú wọ́n wọ́n pé ẹ̀jẹ̀ ká sàmì títà rí wọn làkọ́kọ́ ìgbà pẹ́ ọ̀nà ẹ̀jẹ̀ ká ya àwòrán wọn ká gbé e síbi

àwọn ará obìnrin. Bákan náà ẹni tó bá ti tó bá já sí pé ìlú ọ̀hún ló bá tún jẹ́ ìlú ìṣẹ̀lẹ̀ ẹ̀ka ń bá wọn náà rẹ̀. Bákan náà ilé tí wọ́n bá gbé fọ́tò sí àbí èyí àbí àwọn àbí fọ́tò wọn rẹ̀ ẹ̀ka ń jẹ́ àwọn aṣọ tó ń ti àti bàtà sí ara rẹ̀ náà ló náà tó ń ti ìlà fún wọn. Náà kí n bẹ láti ibi tó láà lòbè bí tó bá wọn bí ń ṣeré àwọn èèyàn kò kò kó sábẹ́ rẹ̀ torí ni àwọn bèbí yẹn ẹni pé nǹkan kan táwọn èèyàn máa ń jẹ pẹlẹ rẹ ni nínú ilé ìdẹ́lẹ́ náà ó múra ẹ̀ṣọ́ ní ọmọ àníyàn pẹ̀lú anábì ò ní kó mú kúrò ní inú ilé tó yóò bá wọn. bẹ́ẹ̀ ni àwọn àwòrán kéèké ti pín ìwòdì rẹ̀ di àfọ́ìdì rẹ̀ torí kọ́dà ẹ̀ nífẹ̀ẹ́ rújú rẹ̀ gan torí yẹn kò ṣùgbọ́n kà mọ́ ètò hàn gbàgàdà tí yẹn rí pé ṣé àwòrán rẹ̀ ẹ̀yẹ rẹ̀ kìnìún rẹ̀ àbí èèyàn kan rẹ̀ gbà. bẹ́ẹ̀ náà ni àwòrán tó máa ń yà síbi owó tó pé kò sí bí ẹ̀rẹ́ ṣe irú àwọn yẹn ń fi páyọ̀ ká ní àwọn ẹ̀yìn o wọ́n mọ̀ ọ̀rẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni bàbá tó bí ọmọ rẹ̀ tọmọ yẹn ti wá bàlágà lóbìnrin wọ́n ní kí bàbá náà wọn gbàyànjá kó tó wọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bàbá wọn gbàyànjá kó tó wọ́dọ̀ ọmọ rẹ̀ obìnrin náà ni wọn kọ́ ọmọ yẹn bá ti bàlágà wọ́n wá ní yàrá tiẹ̀ tó àwọn ń gbé pẹ̀lú màmá rẹ̀ ọmọ pé kò sí màmá rẹ̀ lé wọ́n fẹ́ wọlé àbí màmá rẹ̀ wà lé ọba ìyọ̀dá ṣé kí n wọlé salamu alaikum ṣé mo lè wọlé tó mo ṣe rí náà nìyẹn mhm, ẹlẹ́kẹta ń bọ̀ tí kéfèrè bá sí àwọn pẹ́lú òní ìkàtà wí ní tiwọn tó bá sí tó mùsùlùmí ni ànábì ní kíkọ́ bá sí náà ànábì ní pé apple muslim and el muslim sit nke ìzà àtìṣọ́ ìzà àtìṣà ọ̀ṣọ́mìtìhò tó bá sí ìwé àgbègbè àbú ìzà àtìṣà wà qala alhamdulillah tó bá tún tó wọ́n ní alhamdulillah ẹ̀wọ̀n náà wà sí pé yára ṣe mú kàwọ́ kódà tí mùsùlùmí bá sí tí ò bá sí alhamdulillah èèyàn ò gbọ́dọ̀ sí ìkí ìyẹn wà á rán létí pé ẹ tó wá wá ṣe ìwọ́n tó wá sọ fún pé yarhamukallah Allahu a'lam. Onímọ̀ ọ̀sọ̀lẹ́wọ̀n àlékún ó sọ pé ìjẹ́ ó tọ́ sí obìnrin náà sí ìdí òkúta. Obìnrin. Náà obìnrin ó lè bá wọn kéwọ́n tó kò là dáadáa àmọ́ ẹ̀yìn tá fún yányányányá náà ni wọ́n wà. tó ni wọ́n ti kíkọ́ àtọ́ bá pọ̀ wọ́n tó sáàpù tí wọ́n náà lẹ́yìn sáàpù àwọn ọkùnrin ọmọ ẹ̀rọ. you. Ìyàwó alóòfin yá kí ẹja ọlọ́run ẹgbẹ̀ ni àpàdé lẹ́lẹ́. Kí ọwọ́? Kí ẹja ọlọ́run ẹgbẹ̀ ni àpàdé lẹ́lẹ́ tó mú àwọn ẹgbẹ̀. Ọ̀fẹ́. Ọ̀fẹ́. Náà tó wá ṣe pé ẹ lọ pé, lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wà nínú ilé ara rẹ̀ bóyá ń sùn lọ́wọ́ bóyá ń lọ́wọ́ ọwọ́ ẹ̀sán ń lọ́wọ́ tí wọ́n ọ̀mà tó wà ní òhò tó òun ni wọ́n ń sọ. àmọ́ ẹ̀ ń gbélé nìsín ẹ wá rí pé ọwọ́ ọkùnrin kan obìnrin kan wá lórí rẹ̀ wá. tó onídìí kọ́ kalẹ̀ fún wọn sòfin òfin lé wọn jáde tó burú mẹ́ tó bá lọ gbà ọ̀dà pé wọ́n dìgbà tó bá tó di pé ah, kan jáde wọ́n tàbí kan kó ráyá jáde jáde jáde jáde jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè kò sí ipá rẹ bá ká o tó ń bọ́ o ẹ̀hẹ́ bóyá jẹ́ bí àbúrò rẹ àbójọ́ ọmọ kékeré tó ti pé ẹ̀ ń tó lè bá wí ni wọ́n lọ àárín. Thank you.